Exercise 1, Part A, columns 1 and 2. Ṣe. Kí ló ń ṣe? Jẹ. Kí ló ń jẹ? Mu. Kí ló ń mu? Rà. Kí ló ń rà? gbà kí ló ń gbà tà kí ló ń tà rà kí ló ń rà ṣe kí ló ń ṣe tà. kí ló ń tà jẹ kí ló ń jẹ. exercise one a columns two and three. kí ló ń ṣe kí ló ṣe. next. kí ló ń jẹ kí ló jẹ. next. kí ló ń mu. Kilomo. Next. Kilonra. Kilora. Next. Kilongba. Kilogba. Next. Kilonta. Kilota. Columns 3 and 2. Kiloshe. kí ló ń ṣe. next. kí ló jẹ. kí ló ń jẹ. next. kí ló mu. kí ló ń mu. next. kí ló rà. kí ló ń rà. next. kí ló gbà. kí ló ń gbà. Next. kilota, kilonta. Part B, columns one and two. She. Can ni wọ́n ń ṣe? Jẹ kí ni wọ́n ń jẹ? Mu kí ni rà kí ni wọ́n ń rà gbà kí ni wọ́n ń gbà tà kí ni wọ́n ń tà. columns two and three. kí ni wọ́n ń ṣe kí ni wọ́n ṣe. Next. Kí ni wọ́n ń jẹ? Kí wọ́n jẹ? Next. Kí ni wọ́n ń mu? Kí ni wọ́n mu? Next. Kí ni wọ́n ń rà? Kí wọ́n rà? Next. Kí ni wọ́n ń gbà? Kí wọ́n gbà? Next. kí ni ń tà tà. columns three and two. kí ni ṣe ń ṣe. next. kí ni jẹ ń jẹ. next. kí mu. kí wọ́n mu. next. kí ni wọ́n rà. kí wọ́n rà. next. kí ni wọ́n gbà. kí wọ́n gbà. next. kí ni wọ́n tà. kí wọ́n tà.